wà á mọ̀ rí falà ní ti só àìtàǹbà fún sóò a kì í tàǹbà fún iṣó atẹ́gùn iṣó <laughs> tọba lọ tàǹbà fún atẹ́gùn iṣó ṣòkòtò orí ọmọ tutù torí pé iṣó kò nílé so a kì í tá ń bà nítorí iṣó so ká di àlàyé yẹn mú àwọn ẹ̀gbin nìyẹn ó jẹ́ márùn àti yanjú yùn wàá mọ asibáàbò ahdaf ní ti àwọn okùnfà ẹ̀gbin ní ti àwọn okùnfà ẹ̀gbin àwọn tá a fẹ́ kà nísìn àwọn kì í ṣe ẹ̀gbin ṣùgbọ́n wọ́n jẹ́ medium wọ́n jẹ́ okùnfà tó jẹ́ pé tó bá ti ṣẹlẹ̀ sí ni ká gbà pé ẹ̀gbin ti ṣẹlẹ̀ sí wa nípasẹ̀ rẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ fanáwùmù oorun oorun ẹ wo àwọn ètò sùn ní ìsìn pé lè ṣe sùn ní ìsìn bó ti yasó lójú oorun kò mà. oorun sábàbù min àsìbáàbí al-ahdaf okùnfà kan ni nínú àwọn okùnfà ẹ̀gbin oorun kì í ṣe ẹ̀gbin ṣùgbọ́n tá a bá ti sùn àmọ́ tó ń ṣẹlẹ̀ sí wa mọ́ wàhùwà àlà àrìbáàtìn wàhùwà àlà àrìbáàtìn ṣe rí ọ̀run yẹn mẹ́rin lòun náà wá pín sí o oorun generally a gbọ́dọ̀ mọ̀ pé oorun máa já oorun máa ti sábà bí kí àlùwàlà wo já ṣùgbọ́n orin yẹn wá pín sí mélòó ó pín sí mẹ́rin. ìpè kìíní tọ̀wílùn sàkílùn yankudu lè wùdù à oorun tó gùn tó wúwo ó máa ń já àlùwàlà oorun tó gùn tó wúwo oṣùn oorun bíi wákàtí kan oorun tó sì sùn ọmọbi tó wà oṣù débi pé bọ́ ọba jẹ́ ẹni tí máa han ọrùn ọmọ han ọrùn oṣù débi pé tọ́ ọba jẹ́ ẹni tí máa janupá ọmọ janupá oṣù débi pé tọ́ ọba jẹ́ ẹni tí máa sìrànà ọmọ sìrànà àádá naumu tọ̀wílù ń sẹ́kìlù yẹn gùn ó sì wúwo ó hẹ́vì tọ́ ti jí báyìí tọ́ ti sàlùwàlà tẹ́lẹ̀. gbàgbálùwàlá rẹ kó o gbà pé ò lálùwàlá mọ́ ọ lọ tún àlùwàlá ṣe ni. ìsọ̀rí kìíní nù ìsọ̀rí kejì kọ̀sírún fẹ̀kìlún yẹ́nkúdùlùwùdù àìdọ̀ oorun tí àkókò ẹ̀ kúrú tó sì wúwo òun náà máa já àlùwàlá bákan náà oorun tí àkókò tó fi sùn tí ò tó nǹkan àmọ́ tó ṣe kíni tó wúwo. òun náà máa ń dàlùwà láwò èèyàn lè sun oorun ìṣẹ́jú márùn <laughs> tó òun gan mọ̀ pé ah yóò ní mo ti lọ jìnnà. ẹni tó sun oorun ìṣẹ́jú márùn tó ní ah mo ti lọ jìnnà irú oorun tí wọ́n ń wínú ó lè má sí ìrànràn ó lè má jarun pa ó lè má làálàá ó lè má ó lè má ó lè má arun but orin yẹn deep òun gán mọ̀ pé ah ẹ gbọ́ ọlọ́run ló pé kẹ́ ẹ jí mi nígbà tí bárùn ah sẹ́lẹ̀ nù sí gbelele yìí wàláì mo ti kọjá nàìjíríà oorun a máa kúrú àmọ́ tó máa ṣe kí ni tó máa heavy tó máa wúwo òun náà ṣe kí ni ọmọ já àlùwàlà ìsọ̀rí oorun kẹta tọ̀wí ló ń kọ̀fí fún tọ̀wí ló ń kọ̀fí fún yustahabu mínihùlìwùdù oorun tí àkókò rẹ̀ gùn àmọ́ tó fúyẹ́ ó fúyẹ́ ó sun oorun yẹn more than thirty minutes ṣùgbọ́n bó o ṣe sùn ò sùn wọra ò sùn wọra rárá ò lálàá ò hanrun ò jarunpá ò ṣèrànràn ó sì ń fi òye gbé ohun tí ń lọ ní àyíká rẹ irú oorun yẹn ni oorun tó gùn àmọ́ tó ṣe kíni tó fúyẹ́. yustahabu minihu aliwudu a mo ti fò ọ̀kan o mo ti fò kan ok eléyìí tí mo fò rèé kọ̀sírún kọ̀fífún láyé ń kúdù lè oorun tí ó kúrú tó sì fúyẹ́ ó kúrú ó sì fúyẹ́ kò jálùwàlà oorun tó kúrú àkókò ẹ̀ ó kéré ó sì fúyẹ́ ọkàn ògbénù ọkàn tó gbé lọ ó tó gbé lọ àlùwàlà rẹ̀ ọjà já lórí pé ó tó gbé torí wọ́n tó tó gbé tó fara ti ògiri tó tó gbé lọ ńgbà tó bá fi forí nalẹ̀ ọ̀tàjì so irú oorun yẹn ni oorun tí ògbé títa ìṣẹ́jú ìṣẹ́jú nìyẹn máa tó tó gbé láàrin ìṣẹ́jú márùn ó ti tó gbé lọ ó tún ti lajú láàrin ìṣẹ́jú mẹ́ta ó ti tó gbé lọ ó tún ti lajú so kọ̀sírún kọ̀fí fún láàyẹ̀ǹkúdú aliwùdù oorun tí àkókò rẹ̀ kéré tó sì fúyẹ́ kò jálùwàlà ìsọ̀rí kẹrin tọ̀wílún kọ̀fífún yustahabu miniu aliwùdù oorun tí àkókò rẹ̀ gùn ó sì fúyẹ́ ni oorun tí mo ròyìn lẹ́ẹ̀kan yẹn ó sùn bíi thirty minutes ó sì rànràn ó làálàá ọ̀jàrúnpá ọ̀hánrún ọpọlọ rẹ sì wà ní àyíká abi tí o ti fẹ̀gbẹ́ lélẹ̀ yustahabu minihu aliwudu wọ́n fẹ́ kó o lọ tún àlùwàlá ṣe bí láàrin mọ́gíríbì sí ìṣáì ọkàn fẹ̀gbẹ́ lélẹ̀ gbogbo báwọn ọmọ ṣe ń pariwo òun gbáriwo wọn gbogbo báwọn kan ṣe ń rojọ́ ń gbọ́ ẹjọ́ wọn ọkàn rẹ ò tí ì o ọkàn rẹ ò tí ì jáde kúrò nínú tó ti fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ jẹ́ ká wo orórun tí ọkùnrin yìí sùn ọ̀yà jí fún mi. kí ni mo sọ káyìn nísìnyí. oorun tí èèyàn sùn tí ojú ti padà oorun yẹn ti deep irú oorun tó sùn yìí ó ti dálùwàlà irú oorun tó sùn afẹ́fẹ́ ọ̀sẹ̀ experiment ni wọ́n pín oorun sí ọ̀nà mẹ́rin wọ́n sì wà nínú ẹni tó dùbúlẹ̀ àwa fẹ́ mọ irú oorun tó sùn lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ ló ti fẹ̀gbẹ́ lélẹ̀ o mo sì ti lo mo ti lo more than thirty minutes oorun yẹn ti gùn ó gùn tọ̀wí ló ń sẹ̀kì lò oorun yẹn gùn ó sì deep tọ́bẹ̀ gẹ́ tí òfin mọ ti ń lọ mọ́ nínú mọ́ṣáláṣí tó ń ti bó ti já sí pé à ń lo speaker more than thirty minutes ó ti deep ó gùn ó gùn ó deep so ní ìsìn tá tí wọ́n ti bọ́ ọ fún oorun sí wẹ́wẹ́ onídìkú ọ̀tún bèmí léèrè pé ẹ dákun sórun tí mo sùn yìí sálùwàlá mi ti já o gbọ́dọ̀ mọ kátígórì tí oorun tó sùn bọ́ sí gbọ́ lẹ́ẹ̀kan sí i tọ̀wílún sẹ̀kílún oorun tí ó gùn tó wúwo ọ̀dàlúwàlá kọ̀sírún sẹ̀kílún oorun tó kúrú tó wúwo ọ̀dàlúwàlá kọ̀sírún kọ̀fífún oorun tó kúrú tó fúyẹ́ kò jálùwàlà tọ̀wílùn kọ̀fí fún oorun tó gùn tó fúyẹ́ wọ́n fẹ́ kó tún àlùwàlà ṣe aga sí pé ọ̀wọ́ oorun kan nínú sọ̀rí mẹ́rin nìkan ni ò ti nídìí kó tún àlùwàlà ṣe kí sì ni ìròyìn tí ó wà lára oorun náà yóò jẹ́ kọ̀sírún kọ̀fí ìfún oorun tí o sùn fún ìṣẹ́jú díẹ̀ tí làákàyè rẹ ò sì tí ì kúrò ní agbègbè tí o ti sùn irú oorun bẹ́ẹ̀ òun la máa ń pè ní títò ògbé ẹni tí bá ń tò ògbé làákàyè rẹ kò ní kúrò ní fisiniti ibi tí ọ wà so ọ̀kan nínú sábàbí tí máa jẹ́ kí àlùwàlà ó já òun ni oorun èyí tí wọ́n padà fọ́ sí ìsọ̀rí mẹ́rin tó wá ga sí pé nínú sọ̀rí mẹ́rin yẹn mẹ́ta ń bẹ̀ túmọ̀ sí wípé ó tún àlùwàlá ṣe. wàmínàlẹ́ àsìbáàbí nínú àwọn okùnfà alẹ́ ti tẹ́ńkúdù lè wùdú eléyìí tí máa tún jẹ́ kálùwàlà ó já ohun tún lè léyìí o tá a fẹ́ sọ yìí zawalulẹ̀ akìlì yíyẹ ọpọlọ yíyẹ ọpọlọ ọ̀nà mẹ́ta ni ọpọlọ máa ń gbà yẹ̀ ọ̀nà àkọ́kọ́ bìlìjùnún pẹ̀lú sísínwín ọlọ́run mẹ́jà sínwín o ẹni tó ṣàlùwàlá tán tó bẹ̀rẹ̀ sí ní máa sínwín tó ń sínwín ìyẹn ni pé tó ya wèrè ọpọlọ ti yẹnu àlùwàlá tó ṣe tẹ́lẹ̀ ó ti já torí ẹ tó ń síwín tó ya wèrè kò lè fiyèsí bóyá oṣó bí oṣó wèrè ó lè tọ̀ ara wèrè ó lè yàgbé ara bí ó bá jẹ́ nípasẹ̀ jùnúùnù ṣíṣínwín ó lè jẹ́ nípasẹ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ dídákú dídákú ẹni tó dákú ọpọlọ ẹ kí ni ọyẹ náà nù ọyẹ nù èmi ti máa gbọ́ pé yàn dákú yàn dákú èmi ò dákú rí o hmm. so èmi kàn máa gbọ́ pé yàn dákú ni ọwọ́ adọ́jọ́ kan ẹnìkan wá dákú ṣẹ́jú mi àjókòó báyìí àjókòó ní àlìwò ló ti ṣẹlẹ̀ àbúrò mi kan ó sùn sórí bẹ́ǹṣì bó ṣe rí bọ́ọ̀lẹ̀ lẹ́nbà pè ní ọ̀bà dáhùn lágbájá lágbájá lágbájá ní ọ̀bà dáhùn à wọ́n bá ní ó ti dákú èmi ò sì mọ ti jẹ́ pé èèyàn dákú àmì sáà ń wo àwọn àgbàlagbà wọ́n sáà wọ́n sáàdá mílíkì lu wọ́n fi sí bí ìyàlẹ́nu wọ́n bá tú mílíkì sí ní ẹnu gbogbo tá à ń wí kọ̀kọ́ gáàsẹ̀jú márùn-ún o. mẹsẹ̀ ń pè é mẹsẹ̀ ń pè é ń bọ̀ ya lọ́ba dáhùn lọ́ba lajú lọ́ba ní kí ló ṣẹlẹ̀ wọ́n lọ dákú ni. ẹni mo dákú ni ìwọ ọmọ pé ọ dákú ó lóun kí ni tó ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń pe òun pé òun kàn sáàrí pé òun sá lọ nínú òfurufú pẹ̀lú speed tó ní agbára òun sá lọ òun sá lọ gan ló ń bá ń sọ pé ẹ sílẹ̀kùn ẹ sílẹ̀kùn ẹ sílẹ̀kùn ẹ sílẹ̀kùn ló ń wí ló ń bá gbọ́ tẹ́nìkan tó pe òun látẹ̀yìn àwa là ń pè ní ayé o àwa là ń pè o oníbò sì dáhùn nù ok so ṣé ẹ̀ ti dákú báwọn ẹ̀mí ẹ̀ kí ni ó ń lọ nu tẹ́ ẹ sílẹ̀kùn fún un ọbọ̀sọ̀hún nù. <laughs> so dídákú dídákú lẹ́yìn àlùwàlà tó bá ti jí sáyé padà ọlọ́tàn àlùwàlà sí i torí ọmọ tó ṣẹlẹ̀ sí ọ lásìkò tó dákú. ọ̀nà kẹta tí yíyẹ ọpọlọ tún máa ń gbà ṣẹlẹ̀ sẹ́dà òun ni wàsúkùrù wàsúkùrù ihun rírà ń ríra ìyẹn máa ń ṣẹlẹ̀ sí ẹni tí ó bá mu ọtí tàbí tó bá dírọ́ọ̀gì ẹni tó bá mu ọtí tàbí tó bá dírọ́ọ̀gì ìwọ náà sì rí ẹni tó bá mutí yó tí wọ́n mọ̀ sí báyìí ó sì rí ẹni tó bá mutí yó ó lè máa tù ara ó lè máa yàgbé ara tí ó sì ní mọ̀ ẹni tó mutí yó ó lè kì í yá ìmọ̀lẹ̀ kó máa bá sùn wọ́n lè kọ́ mọ̀mọ́lẹ̀ kọ́ máa bá sùn tí ò ní má. èhun rírà lẹ́yìn àlùwàlà ọba àlùwàlà jẹ́. sáǹdé mọ́lẹ̀ báwọn yíyí ọpọlọ sábàbí ni nínú tí máa jẹ́ kálùwàlà ó já torí ẹni tí ọpọlọ ẹ̀ yẹ̀ nípasẹ̀ ṣíṣí wèrè nípasẹ̀ dídákú tàbí nípasẹ̀ húhun rírà kò mọ tó ṣẹlẹ̀ sí òun láàrin àsìkò náà. wọ̀yẹ̀ntẹ́kìdù lìwùdú bí rídà àlùwàlá àtúmọ̀já o pẹ̀lú rídà rídà ni kéèyàn sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́ wálé ìyáàdù bìláì ọlọ́run làwọn ń bẹ̀ o má jẹ́ kí àpadà sí aburú dé bá wa o. ó sàlùwàlá tán lọ́ba ni ọjọ́ akú ti ń kírun náà àkúkúta bí ẹni pé wọ́n sọ fún ọ pé ìtajà ni irun kíkí ẹ gbọ́ òun ò ṣe Islam mọ́ tóun báyìí o òun ò ṣe Islam mọ́ tóun báyìí o gbólóhùn tó wí yẹn tó o bá fẹ́ padà kírun tó o bá fẹ́ padà kírun yẹn ntọ́rọ̀ ẹ jẹ mọ́ ọ sọ pé òní ṣe ashadu wa la ilaha illallah wa ashadu anna muhammad rasulullah bọ́bá wa gá sí pé o ti ṣàlùwàlá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àlùwàlá tó o ṣe yẹn ó ti bàjẹ́ ó ṣẹ̀ ṣe àlùwàlá mìíràn ni so àrídà ó máa ń ṣe kí ni o ó máa ń jẹ́ kí yọ́ bá ìsìn jẹ́ ẹ́ ní ńgbà tó dídí ẹ̀sìn bá ti bàjẹ́ ọmọ ẹ̀sìn àlùwàlá náà o àlùwàlá tó lóò ṣe lásìkò tó fi kó mọ̀ àlùwàlá yẹn ṣe kí ni òun náà ti wà nullified ó ti bàjẹ́ ó tún ìsìláàmù gbà pẹ̀lú táwọ́bà pẹ̀lú kẹ́lẹ́mọ́tù ṣàádà ó wá tún àlùwàlá ṣe nínú okùnfà títún jálùwàlá wàbí ṣáàkì fil hadas ṣíṣeyèméjì sí ẹ̀gbin ó ń ṣeyèméjì pé ǹjẹ́ mo só àbí ǹso báyìí ó ń ṣeyèméjì iyèméjì rẹ ó wá dá lérí ẹ̀gbin kò dá lérí pé kò dá lórí nǹkan míì bí kò ṣe ẹ̀gbin gangan ǹjẹ́ mo só àbí mi ò só ní mazhab mamaliki tó o bá ti ń ṣe iyèméjì lórí ẹ̀gbin wọ́n fẹ́ kó o gbà pé ọ lọ tún àlùwàlá rẹ ṣe nínú okùnfà títún máa ń jálùwàlá wàbí mọ́sí zákàrì gbígbá àzákàrí mú gbígbá àzákàrí mú alimu tẹ́sílì bíbáàtì nìlìkàf dàírẹ́kìtì pẹ̀lú inú ọwọ́ bíbáyì kò fi bíbáyì kásọ pàṣàkárì ni kò wá fi bíbáyì bíbáyì dàírẹ́kìtì kò fi gbá àṣàkárì mú báyìí nǹkan ọmọkùnrin rẹ kò fi gbá mú báyìí àlùwàlá ìṣèkínni ó ti Ja. أو أو بباطن أصابعه tàbí kó o fi inú ọmọ níka rẹ bíbáyìí region yìí bátìnì káfì ní bíbáyìí inú àtẹ́lẹwọ́ rẹ̀ bátìnù àsọ́bìnrin inú ọmọ níka rẹ ni kó o fi gbámú. báyìí a ó bi jàǹbá ìhà tàbí kó o fi ẹ̀gbẹ́ ọwọ́ rẹ̀ ẹ̀gbẹ́ bí àti ẹ̀gbẹ́ bí kó o fi gbá àzákàrí mú dàírẹ́kìtì bóyá àzákàrí ń hún ọ ọ wá tọwọ́ bọ inú ṣòkòtò lọ ọ wá fi ọwọ́ òfin òfin ṣe báyìí àbọ̀ òfin ẹ̀gbẹ́ wọ́ òfin ṣe báyìí àbẹ́lẹ́ òfin ṣe báyìí dàrẹ́kìtì láì ṣe lẹ́yìn aṣọ flesh to flesh ara sí ara wàhálà òbí àṣìbáyìn záàyìdìn kódà kò jẹ́ pẹ̀lú ìka àlékún tí ń pè ní kílẹ̀ mọ́ pè ìka àlékún tí máa yọ báyìí ẹ́ olúgbòdì in hasa tó bá gẹ́sí pé olúgbòdì yẹn ohun tó bá fi olúgbòdì yẹn kankan ọmọ fìlì ẹ̀ tó mọ̀ pé o fọwọ́ kankan àlùwàlá rẹ̀ ó ti já wàbí lámsì ṣe wá rí gbígbá àzákàrí mú a sọ yìí pé mo fi àtẹ́lẹwọ́ gbámú ni mo fi àtẹ́lẹwọ́ ọmọ níka gbámú ni mo fi ẹ̀gbẹ́ ọwọ́ ẹ̀gbẹ́ ọwọ́ rẹ gbámú ni tàbí òfò olúgbòdì gbámú ni gbígbá àzákàrí mú tó dálùwàlà tá à ń sọ yìí o wàhùwà àlàrìbá àti àkísàmì òun náà mẹ́rin.